الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته جبي رمضان كوت السماعة تتفكي ìgbàláyè wà ẹni tó bá jẹ́ kéṣe àwọn ọjọ́ kan nínú rọmọbánu tó síwájú wípé kí wọ́n sá padà títí di òní tá a wà nínú rẹ̀ kí ìṣẹ́jọ́ aláàjì ọ̀la ọjọ́ àtìmí ọ̀túnla ọjọ́ tàlátà àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí. ó kún àwọn ọjọ́ tó ti síwájú nínú oṣù ṣàbáàlì fẹ́ni tó jẹ gbèsè láti san padà ṣùgbọ́n tó bá dijọ́ mẹ́rin ìgbàláyè yẹn ò ní sí má yálà ọjọ́ mẹ́rin yẹn ti sọjọ́ ọgbọ̀njọ́ nínú oṣù ṣàbàn ọjọ́ alárùbáwọn ọjọ́ rọmọbáwọn àbọ̀jọ́ ṣàbàn ìgbàláyè oṣù fẹ́ni fẹsẹ gbèsè láti san gbèsè lọ́jọ́ yẹn nítorí pé ọjọ́ yẹn tí kò bá padà já sí ọjọ́ àkọ́kọ́ nínú oṣù rọmọbáwọn òun là ń pè ní ọjọ́ iyèméjì yóò mú ṣak ó ṣeéṣe ọjọ́ tó ń là kọ́kọ́ àbí tó ti di ọgbọ̀njọ́ nínú oṣù ṣàbẹ̀r torí ẹ̀ gbogbo gbèsè tí èèyàn fẹ́ san tí àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá tó fún yàn láti san alihamudulilayi tí ò bá tó fún yàn láti san ọjọ́ tó kù èèyàn máa san padà lẹ́yìn rọmọbọ́nà tọdún yìí nítorí di eléyìí ká máa fi gbèsè tí sùyánù ti máa ń bẹ lọ́rùn wa ká máa fi palẹ̀ ọ̀nbẹ nínú nǹkan tó léwu púpọ̀ nítorí pé òní la rí àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀ lọ́la gbèsè bẹ́ẹ̀ sì fi ọwọ́ ara rẹ̀ tí ó jẹ́ kọ́ máa lọ́lẹ̀ mọ́ lórí tí ò ní san tí kò lè mú yàn lọ nígbà yòówù ó ń bẹ nínú nǹkan tó ṣe pé ọ̀yẹ́ kéèyàn máa ṣe bẹ́ẹ̀. Ramadan ó ti lọ nísìn ó ti lé ní ọgọ́rùn-ún mẹ́ta ọjọ́ tó gbogbo ọgọ́rùn mẹ́ta ọjọ́ yẹn kí lọ fẹ́ sọ pé ṣe ọ tó mú ọmọ ti san gbèsè iye ọjọ́ tó jẹ gbèsè rẹ tó fi di pé rọmọbọnà míì náà ti dé ìwé ẹlòmíín ṣẹlẹ̀ àṣọ wípé ẹni tó bá jẹ gbèsè báwọn ti rọmọbọnà kan ọ̀sán rọmọbọnà míì ti dé yọ san padà lẹ́yìn tí rọmọbọnà tó dé bá tán pẹ̀lú ojoojúmọ́ tí máa ń san padà ó tún máa fún aláìní kan lóúnjẹ tó bá ti dájú pé wọ́n ló ti falẹ̀ ayé ti gbà ọ́ láti san ọkọ̀ láti san rọmọdọ́nà mi ti dé wàá san padà túláàsì wàá sì tún máa bọ́ aláìní kan pẹ̀lú ojoojúmọ́ bíbọ́ aláìní ọjọ́ ìgbàwí fún fífi falẹ̀ tó fi falẹ̀ ṣùgbọ́n kó san ọ̀sán túláàsì náà èèyàn ìbá àjọkùnrin èèyàn ìbá àjọbìnrin tí gbèsè irú àwọn Ramadan yìí bá ń bẹ lọ́rùn rẹ̀ dàda nìkan san tó bá jẹ́ pé arúgbó bá léèyàn lọ́kùnrin àbí lóbìnrin àwọn eléyìí tó bá fi ogbó yọ kọ dínà wọn láti lè ṣe sùyàmù Ramadan Allahu azza wa ó ṣèjẹ fún wọn. pé ọmọ wọ́n máa bọ́ aláìní kan dípò síyáàmù kan. ṣùgbọ́n aláìní kò gbọ́dọ̀ tí a fún lónìí náà la fún lọ́la. á jẹ́ kí àwọn aláìní yẹn wọ́n jẹ́ èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ọgbọ̀n. sílẹ̀ kan náà kápẹ́ yóò máa bá wọn ìyẹn ti mọ ara rẹ̀ lárúgbó tí òní lè ṣe wá oúnjẹ múdu ọgbọ̀n kọ́ ọmọ bù fún kókó akọ wá àwọn aláìní ọgbọ̀n kó bu múdu kọ̀ọ̀kan fún kálukú irun múdu tá a máa fi yọ zakatul fitr. àmì sọ pé oṣù lè jẹ́ mọ́kàndín ọ̀bá jẹ́ mọ́kàndín ìyẹn ọgbọ̀n lọ́bọ̀ eléyìí túmọ̀ sí wípé ìgbàláyé wà fún wa tába ti dàgbà tá a lè sẹsùn yá Ramadan ká ti síwájú bó aláìní ọgbà kó tó di pa bẹ̀rẹ̀ sí sẹsùn yá Ramadan àkótó di pé Ramadan náà parí bẹ́ẹ̀ la rí aṣíwájú wa Anas ibn Malik radiyallahu anhu tí wọ́n máa ṣe tí Ramadan bá ti bẹ̀rẹ̀ wọ́n á ní kí wọ́n bá wọn wá aláìní ọgbà wọ́n sì pín ẹ̀jẹ̀ mọ́tò kọ̀ọ̀kan fún kálukú títí tí wọ́n fi pọ́gbọ̀n bàbá kan a gbọ́dọ̀ fún aláìní ẹyọ kan lóúnjẹ tá a fẹ́ fún yàn gbọ̀n àwọn bàbá arúgbó àwọn ẹ̀yà arúgbó yìí owó wọn la fẹ́ kí wọ́n fi ráúndì ẹ̀ ó lè ṣe sùúyà ó lè mọ́wọ́ so owó wọn ni wọ́n fi ráúndì ẹ̀ yóò ti jẹ́ ìtọ́wọ́ pọ̀jù nínú oúnjẹ tá à ń jẹ láwùjọ wa èsì pé tí oúnjẹ sáǹjẹ láwùjọ wa tó wọ́pọ̀ jù tó bá tó oríṣi mẹ́rin márùn-ún mẹ́fà lóúnjẹ tá a lè fi kóńgò wọn kò gbọ́dọ̀ wá jẹ́ ìtọ́jẹ́ pọ́ńtọ́ jù tó jẹ́ ìdínwó jù tí ìwú gbogbo èèyàn jẹ́ jù iná wa lọ fún wa kọ́mọ́jẹ tó wọ́n jù kọ́mọ́jẹ tó dínwó jù kọjẹ́ ìwọ̀ntúnwọ̀ntún. bàbá yìí lówó màmá yìí lówó wọn sì tún lè ṣe ṣèyàmù rọmọba àjẹ pé ẹ̀yin tẹ́ bá súnmọ́ wọn báyọ ọmọ wọn báyọ mọ̀lẹ́bí wọn báyọ ẹni tí máa ń ràn wọn lọ́wọ́ tí ò kàn wọn lọ́wọ́ tí ò kàn wọn rárá ẹ bá wọn ra ǹjẹ yìí tẹ́ bá bá wọn rà á tọ ẹ lè ṣe ṣèyàmù ẹ tún lówó wọn bá yín rà á ẹ̀yin ni ká máa bù fálá yìí ọ̀gá mi ti òní sọ pé nǹkan sọwọ́ ẹ̀ bàbá àti gbódé dípò kò lè gbé mọ́tò kan lọ́wọ́ máa gbà ẹ̀yin ẹ̀ka gbé lọ kó sàmà fọ́ ka mọ́tò tòró fi ṣẹ̀rí àsọ pé nǹkan tá a lè ṣe kò gbọ́dọ̀ ṣubú dànù èyí tá a lè ṣe kò gbọ́dọ̀ ṣubú dànù nítorí ìta lè ṣe ẹ̀yin ọba bàbá yẹn fọwọ́ sí mọ́tò yẹn ìyẹn wà bá wọn gbé títí tẹ́sí dàpẹ́lá yìí torí ẹ̀ ìyẹn ni pé kò sí àwáwí sẹ́nikẹ́ni pé ọ̀rọ̀ ó kúkú rí pé mo ti gbó ẹ̀ǹgbà tó ti gbó ńkọ́ ó fún aláìní ló ń jẹ. olówó tó lè fi ṣe bẹ́ẹ̀ sẹ́nu kí tá a bá parọ́ fún àwọn èèyàn àdé parọ́ fún ọ̀wà. Èsì tá a bá ń sọ pé mo wá owó owó kọ́ lọ́wọ́ mi owó fẹ́ ṣe kí parọ́ bẹ̀ fún ọ̀nà. Ṣébọ̀ ló fún kálukú wa lówó ó sì mọ ibi tá à ń kó pamọ́ sí. Tòun yóò mú alámùúta ní pété ní Absalomba sọ pé òlò ètò kó ti di gbàǹgbà yẹn. Owó rẹ̀ ti ń bẹ lọ́dọ̀ lágbàdo olè ránṣẹ́ pípọ́ ọba ọmọ ọ̀fẹ́ ti ṣe nǹkan kan. A lè parọ́ fún àlọ́. Ó túmọ̀ sí pé olúwa ń fẹ́ ká wà lẹ́jẹ̀ ṣùgbọ́n àwa la gbìyànjú láti rí bẹ́ẹ̀ wọ̀ á ṣe nǹkan tó fi pa wá láṣẹ ó tún wá fẹ́ràn wa púpọ̀ púpọ̀ èyí tí ó ní ká ṣeun tá a bá lágbára ó tún láyé tẹ́ lágbára ẹsẹ̀ nǹkan báyìí kí ló tún kù kò kú nǹkan kan ìkọjọ ike agídí àti ìfẹ́nu ní báyìí ajá lọ àmọ́ tí yẹn bá wo bófin Islam ṣe wà á rí i pé ó ṣe ìdẹ̀kùn fún kálukú pẹ̀lú bágbára rẹ̀ bá ti máa torí di eléyìí àwọn ẹni tí wọn wá fẹ́ fi rú òní tó sùn yá wọn fẹ́ san gbèsè rọmọbáwọn kọsáyì mà nítòní o kọsáyì mà fẹ́ni tí o bá ti dàníyàn kó tó sùn lálẹ́ àná nítorí pé gbogbo sùn tó bá ti jẹ́ ti rọmọbáwọn kò bá jẹ́ lásìkò rọmọbáwọn kò bá jẹ́ lẹ́yìn rọmọbáwọn lẹfẹ san padà láwùjọ yá ma lèmẹlẹmẹ yóò bẹ yé tẹmí ní yẹtẹmí nàgbẹ anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tí ò bá ti sùn pẹ̀lú àníyàn kó òun ṣe sùyàmù lọ́la tó bá ṣe kò ní sùyà. eléyìí túmọ̀ sí pé gbogbo èyí tó bá ti jẹ́ ti Ramadan àsìkò rẹ̀ ní gbèsè rẹ̀ lábẹ́ san láti dàníyàn kàtó sùn. bàbá wa sí àjí pípé alẹ́jẹ́ sàrì ẹ máa bá a lọ ọlọ́run ìlọ. àmọ́ tó bá jẹ́ náà sílà ni. èèyàn lè dàníyàn lẹ́yìn lè ma èèyàn lè dàníyàn kó tó di fóònù yẹ tàrí àmọ́ tó bá ti dé ti Ramadan dandan èèyàn gbọ́dọ̀ dàníyàn kéèyàn tó sùn táwọn fìyàmù mi náà yẹn a gbọ́dọ̀ dàníyàn ká tó sùn eléyìí ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ eléyìí túmọ̀ sí wípé kí ẹni tí gbèsè yìí bá ń bẹ gbìyànjú sànú ara wọ́n ṣe méjì ń bẹ̀ ó dínkù nù. olú ẹlẹ́dàá kọ́ba àtàn gbèsè wa wọ́n ràn wá lọ láti máa ṣe bó ti ṣe dá àti bó ti ṣe tọ́ ó lé wa jìnnà sí pọ̀tà pọ̀tọ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu